حتى حدودا لعلة المنع من الترادم يقول سبحانه تلك حدود الله فلا تقربوها أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله اعلموا أنه لا يمنع الذنوب إلا العقاب أيرسي الله الله أبر الله سبحانه وتعالى قد جبل يوا فقوتين كالمدل قفني نبي يابا èyí tó ń bọ̀ láwùjọ àti kí òun ló fà ló fi já sípé ọlọ́run ọba tabaraka wa ta'ala tọ́sẹ̀dá ayé àtúntún tó wà nínú ẹ̀ ó mú àwọn ààlà kankanlẹ̀ àwọn ìjìyà kankanlẹ̀ láti lè kọ̀ fún ni níbi ìyapa òun lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ló ti sáńsá tó dáfọ̀rọ̀ ayé ọgọ́rùn-ún kan àti mẹ́tàdínní àádọ́rùn-ún wáyé sẹ́wọ̀n ọlọ́run ní àlá ọlọ́run nìyẹn fàlà sàkọ́rọ́bù ha ẹ má ti súnmọ́ hajj ó lè súnmọ́ yàgbà gẹ́gẹ́ bó ti jáde pé hajj lẹ́ẹ̀kan náà ó tún lè súnmọ́ ìjìyà. عباد الله أن يرسل الله وجد الله صلى الله عليه وسلم جريوا pípé ìkọ́mọ̀tò hajjin bí arúgbìn khayrun li ahliha bí mọ́tọ́rọ̀ arba'in na sabaha. ìmú ìjìyàṣẹ lórí ẹlẹ́ṣẹ̀ nílẹ̀ kan ó dẹ̀ lórí báwọn ẹni tó ń gbé orílẹ̀ yẹn ìkú òjò àárọ̀ fún odidi ogójì ọjọ́ kan máa rọ̀ lọ. nítorí pé tí òjò bá rọ̀ láàárọ̀ kùtù báyìí lógójì ọjọ́ láti kì jáde táwọn èèyàn ń wò yẹ wọn ń wò àyàpàtẹ́ra wọn òní sáǹfààní bí òjò yá. ayé àjọpìlẹ̀ mú náà ìlú àdàlà ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́wọ́ bá nínú àwọn àlà ìjìyà tíṣẹ̀lẹ̀ àgbékalẹ̀ táwọn ìjọ ìsìláàmù fi dá lánàá tó ti já gbígbé àwùjọ lè dá àti pẹ̀lú ẹ̀ léde náà tábàfẹ́ káwùjọ dá. àwọn náà ní pàtẹ́ zina ìjìyà fún àgbèrè kí ló ń pè ní àgbèrè ọ̀hún náà ní ìbálò pẹ̀lú obìnrin ní èyí tó ti pé kò ní ìtakókò ṣẹ̀rí àdínú ṣẹ̀rí àdínú ìjìyà eléyìí kalẹ̀ pé kí wọ́n sin ẹni ẹni bí lálà wọ́n lè gbóòlù tọ́jú àbí kán lẹ́ẹ̀ ló pa eléyìí tó wá ní hadith Ubadah bin Samit radiyallahu ta'ala anhu wa arda wọ́n ní òtítọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àtẹ́kùnbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu tọ́kọ̀ sọ ìjìyà tí ó jẹ tálágbèrè tẹ́lẹ̀ tọ́ba adẹ́dà wa sọ wípé ọ̀yẹ́ jẹ́ alọ́lọ́ ìlú ẹ̀hún nàkàlì ìlà àbíkọ́lọ́run tẹ mú ọ̀nà rí wáyà kan sí ìtọ́wà nù áyà rí ànábì sallallahu alaihi nínú hadith ẹgbà lọ́wọ́ mi ẹgbọ̀rọ̀ yìí lọ́wọ́ mi ẹgbà dájọ́ yìí lọ́wọ́ mi ọ̀dìjà alọ́lọ́hùnláhùn nàkàdé ìlà ọlọ́run ti mú ọ̀nà wa fún àwọn alágbèrè àwọn tí wọ́n ń ṣe ìbálò tọkọtaya lé ìtòjú pípọ̀ ní ìtakókò yege ìṣẹ̀rí àdínú alìbíkìrò bílbíkìrì ẹni tí ò ti láya tí ò ti lọ́kọ tí wọ́n bá ti rú ìbálòpọ̀ tọ́yì jẹ́ ti omi àti ọ̀nà pípọ̀ kí wọ́n sún wọn níbi lálá ọgọ́rùn-ún wọ́n sì lè kú onílù fún dídí ọdún kan ìyẹn níbi tó ń ti lo sẹ̀ríà wọ́n sẹ́yẹ bó fi sẹ́yẹ bẹ̀ àti fi abilékọ abiléya táwọn mẹ́fà lọ sí pọ̀tọ́ jẹ́sùn omi àti wọ́rọ́ jẹ̀mú títí ìlẹ́gbẹ̀ ọgọ́rùn ọdún alẹ́ ló kò bá ìmọ̀ mú kí wọ́n fi pàdé ìjáde nínú àwọn ìgbéyàwó ìdẹ́sẹ̀ rí agbékalẹ̀ táwọn ìdẹ́sẹ̀ táwọn obìnrin ojú tó fi ráàyè ọ̀hún náà ní fásitì lèwà ìdíyà fún ẹni tó ti àlèwà lèwà kù yìí ọ̀hún náà ní kí ewu ti bẹ́ lára ọkùnrin ọwọlé sí ìdíyàgbẹ́ ọkùnrin tàbí ìdíyàgbẹ́ obìnrin ẹ̀rí eléyìí lọ́pẹ́ nílé wa èyí tó ti pé ṣẹlẹ̀ agbéjìyà rẹ̀ kalẹ̀ pé ìjìyà rẹ̀ náà ní alùpàtó yìí ni wọ́n bá ti lò fún ẹ̀sìn ẹ̀rí pé yẹ́mẹ̀yẹ́mẹ́ yá dínkù láwùjọ náà bá ti mọ̀ yóò fi pa lọ́rọ̀ wọ́n jà sí. ọwọ́ àwọn hadith abdullahi ibn abbas rọ̀dí allahu ta'ala anhuma wọ́n ní òjijì ọlọ́run sallallahu alaihi wa sallam sọ́rọ́ ìlé máa ń wọjà tó wọ́ọ̀rọ̀ yá àmàlà àmàlà kọ̀ọ̀mì lọ́wọ́ ẹni yóò tẹ́ bá rí tí ń ṣe ìdí ìjọ lọ́wọ́ ọkùnrin nínú ìjìyà ti fẹ́ rí agbé kalẹ̀ ọjà sípà òjò Islam òfin kúlò òfin tí wàhálà sípà kàbalẹ̀ fi wà mẹ́ àwọn náà ni àwọn kó bá tó wá tó fi bẹ́ ní ìmọ̀ àìmọ́tẹ̀ yìí ẹni tó bá ti bẹ́ olóhùn ẹ̀ òun ò béèyàn ẹ̀rìn ló ń wá lọ fẹ́ ìbílẹ̀ lẹ̀ yóò tún máa wò tẹ́tù máa rẹ́rìn lórí àwọn ẹ̀rọ ilé ń gbé káàkiri ẹ̀ màá ah, ni wọ́n ń fẹ́ra wọn ni yóò tún máa wá tù lórí ẹ̀ ìpàdé parúfẹ́ ní bẹ́ẹ̀ sì ní ìjìyà nínú òfin ẹ̀sìn ibi wọ́n bá ti lo sẹ̀ríyà yóò sì jẹ́ kí ayé rójú kíkà ọdún àwùjọ máa dà. akọlẹ́sìn àbáṣọ ọdí ọlọ́run sẹ́lá ní fún ọ wọn náà lẹ́bi sọlọ́lọ́ àṣẹlá ń bọ́lá ìgbé mọ̀nì àtàbà ní mẹ́ta ẹni ọba lọ fẹ́ràn ẹ̀pá ẹ̀kú fẹ́ràn yẹn ẹ̀pá kọ́má ti fẹ́rin ọba lọ́wọ́ lẹ́rẹ̀ ẹni níbi ìlàgbájá fẹ́jọ ní ilé ìwà nǹkan àti ìjà tó wọn alẹ́jọ́ rahmatullah nínú ìjìyà ẹsẹ̀ èyí ti ṣẹlẹ̀ àti kalẹ̀ ó ti fi àwọn ajé kí àwòjọ rójú ẹlòmíì tó bá bá bá kíláàsì rẹ̀ jẹ́ nípa lágbèrè ní kìdẹ́ ẹ̀ka lágbèrè ó lè fún tọ̀hún tó bá fún ṣùgbọ́n bá rẹ̀ pé jìyà ti gẹ́gẹ́ bí ṣẹlẹ̀ àti pé lẹ̀ ń lò ọ̀hún náà ni hasil kọ́sù ìjìyà tí ń bẹ fún ẹni tó bá parọ́ ọ̀sìn náà mọ́ ẹ̀ ọ̀parọ́ ọ̀sìn náà mọ́ ẹ̀ àyẹ̀bẹ̀kọ̀ ẹnìkan sàdéédé lọ́kẹ̀lọ́ òun tó ń bímọ yìí ni wọ́n tó ń sọ náà ní pé ìyá ọmọ ní tètè náà ọmọ yìí sọ ọmọ rẹ tó wí ẹ̀hún tó ọdọ́ kọ́ sọ náà ní pé ìyá rẹ̀ ò kí ń ṣe ìyá rẹ̀ mọ́ ti tètè náà aláfẹ́wò ni èyí ṣẹ̀dá àgbékalẹ̀ fàkóso ọ̀ áyà kẹrin sí karùn-ún ní kékeré ọ̀jẹ̀ ti ẹni ọ̀hún ẹni sàmọ́ ní nàìjíríà nígbà tí ó wọ́n ti ní kíláàlà ọ̀gọ́rin nínú àwọn ìjìyà èyí tí sẹ́rí agbékalẹ̀ tó jáde pé tá a bá sì lò á lè fi aburú ápò láwùjọ yóò tiẹ̀ kú òyányán ní ọkọjá pé yóò ti kú bí ọba wa kú òyányán á ti kú jọjọ òun náà ní hajj sórúkẹ lùkàmùrì òun náà ní ìjìyà tí ń bẹ fún mímú ọdún ọtí èyí sì ní ẹ bá dàmú lásán ó dá àwọn tó ń fa gbogbo ohun yòówù tó bá ti lè dé kí làákà yóò ti mẹ́nàmẹ́nà ó di gbogbo mu náà nìyà ìtẹ́rí àgbẹ̀ kalẹ̀ ìgbérúfẹ́ nìyẹn jẹ́tọ̀ àgbàyìn náà àwọn sàmárì ìgbẹ́ tó bá ti rú kẹ́fẹ́ ń bí lọ́dún lófin ẹ̀sìn kí wọ́n ti lè gba fọ́ọ̀tì tàbí ọgọ́rùn-ún eléyìí máa ń sọ̀kọ́ dà ló ń fi hàn pé hadith yẹn jáde látọ̀dà fáwọn sáà ìjọba ìdíyẹsí nínú àwọn ìdíyà èyí ti ṣẹlẹ̀ àgbẹ̀ ṣé ìpè tí wọ́n eléyìí tá a bá ń sọ láwùjọ aburú ìmàmà tí kò ìyá ìgbẹ́ gbogbo aláwa ti sí rédíò yẹmẹyẹmẹ náà lámàgbọ́ òun náà ni hajjọ sárùkọ ìyá ó lè kí ni wọ́n pè ní òun kéèyàn mú dúkìá tọ́ lápọ́nlé lọ sí bàbá jẹ níyà bẹ lára jẹ wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ó bèèrè káṣí ẹni síhìrù ní bíntì tó àkùrú títí síhìrù tí ń ti ẹ níjọba òtún mú fún bí wọn bá ti tó kìí ẹsìn ìgbẹ́ ni wọn tún lọ jẹ àdìgbò tó fẹ́ ṣe rẹ ní sùdà. ìlọ́nkùn kẹtọ́ lápọ̀lé tó ti jẹ tẹlomi kíyàn wọn mú kẹyẹ jáde níbi tó ṣe fi wọn pa á mọ́ kò dẹ̀ ní ṣùgbà nínú ṣùgbà tá a gbà lérò ọ̀hún náà ní kíyàwó lọ sí ìgbà ọkọ rẹ̀ àbí kọ́ mọ́ lọ fún nǹkan bàbá yìí wọ́n lẹ́kọ̀ọ́ kó fún nǹkan bàbá rẹ̀ tẹ́lẹ̀ bàbá jùlọ sí bàbá ọ̀bá mu kí ẹ wá lọ fún nǹkan yẹn nítorí tẹ́lẹ̀ ẹ̀rí àgbéjì àkàlẹ̀ fún bẹ́ẹ̀ níbẹ̀ alùpàdà pé kí wọ́n gbé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ nípa ọ̀rọ̀ náà wọ́n subhanahu wa ta'ala nípa tìmọ̀dídà ayà àtàtìtẹ́wọ̀n ọlọ́wọ́n jazā'an bimā kasabā nakālan min Allāh ìyẹn máa jẹ́ ẹsẹ̀ wọn tó ṣe yóò ti jẹun tí ó kọ̀ fún ìdíyà jẹ́tọ́ wá látọ̀dọ̀ Allah wallahu azizun hakim ọlọ́run ọmọ olùborí ni alábìbí ìṣẹ̀lẹ̀ inú ti àtúnṣẹ̀lẹ̀ àgbékalẹ̀ èyí tó ti ẹ̀gbọ́gbọ́ láwùjọ wa ọlọ́run ọba àlejò tó ń fi kún ọba ìjìyà ìdígunjalè ìdígunjalè àwọn ẹni wọn máa ń lọ sójú ọ̀nà ni wọ́n jáde láti gbowó àbí láti pààyàn àbí láti dẹ́rù bààyàn aláṣẹ́bí ilé ìkújẹ ẹ̀rọ lójú táyé ni wọ́n sì lè fi aláàjù ọlọ ọgbàrá alágbára pẹ̀lú wípé ibi wọ́n ti ṣe sùn táyẹn òṣìṣẹ́ ìjọ sàbí ìfẹ́ ọba adẹ́ta kan fa ìdíyẹlé náà ọlọ́run ọmọ sùn máa ń lọ wọ́n ní ìnáma jẹ̀dá ọlẹ́dí náà ìhárí fún ọmọ ọ̀rọ̀ sùúrà. Ìwọ́n tó máa jẹ́ sí àwọn tó ń jẹ ọlọ́run ló gbà mí títẹ́ rẹ̀ wọ́n yẹ àwọn ọmọ ilé pátá àdá tí wọ́n sì ìbàjẹ́ tí wọ́n tẹ ká lórílẹ̀ àti ìkọ̀ tẹ́lù pápá wọn pàmùgbà. Bọ́yá wọn fá àwọn ọmọgbà kan. Ọwọ́ ìsọ́lẹ̀bù àti kí wọ́n kàn wọ́n lá tó kọ́ta àìní ìwà àrùtùlà wà àrùtùlù. ká ọ̀rọ̀ yóò pa òfin ẹ̀lọ́ ọ̀rọ̀ báyà wọn kà lọ sẹ́rù bá àwọn èrò jọ ní. dáàlì gàlá òun èsì òfin dúnìyà ìyẹn máa jẹ́ ìdójútì fún wọn láyé. wọ́n láwọn ń gbélé àtọ́jú aláwọ̀ àwọn èèyàn. tọ́ba tó wá dídọ́ gbé dàlù ní àmọ́ yàtọ̀ tóbi ni wọ́n jẹ pápá jùlọ káwọn àtúbà ọba adẹ́dá ní ti lẹ́lẹ́ ní ilẹ̀ dáàbò àfàwọn tọ́ba ronú pé wàdà ní ìfọ́gẹ̀lẹ̀ àti sẹ́kìdìrú nínú ìyà ìgbélẹ̀ rọ táwọn ìjọba wa tún gbélẹ̀ gan ẹni tí wọ́n ti mú báyìí tó ti lẹ́tọ̀ọ́ tó jìyà fún ẹlẹ́rìí àwọn olóyè àbáwọn yẹn pàtàkì náà bá yọ ìgbẹ́ lápẹ́ má fún jìyà yẹn o ìyẹn ọ̀nà bẹ́ẹ̀ tó fi ẹ̀sìn ọba adédáde àfẹ́ntọ́ bá ronú kí wàá dà lókun mí nǹkan mi lè à ń kápẹ́tìrú alẹ́ yìí ọwọ́ yóò tó bà ìyẹn ní pé kótó di pé ọwọ́ ẹ̀yìn aláṣẹ bà kótó dọ́tọ̀ adájọ́ fàìlẹ́wò ọlọ́run ọba aláforíjì ní títí máa ń ti kéèyàn ní túnjì àtìkẹ́rí agbékalẹ̀ lọ́sẹ̀ kélé yìí bí bá ń já wúlò láwùjọ àwùjọ ọ̀dà tí ọba fẹ́ sí láwùjọ àwùjọ lè rọ́sùkú lè ráàyè òun náà ní hajj orí ìjà ìjìyà ẹni tó kó màdúlówó sí Islam òun náà lè sọ àwọn oní mùsùlùmí tẹ́lẹ̀ ọwọ́ alọ́ fún kẹ̀kẹ́ wá tóbi ní kékeré bọ́yọ́rọ́ ni àbíṣe ni àbọ́pọ̀ àwọn ti ni àbọ́ládé ọ̀gá ẹ̀wú àbí ti èméjì nípa ọlọ́run ọba dẹ́dà tábà fi àwọn májẹ̀mú yẹn tó gbé fún òfin ẹ̀sìn ó kà wọ́n kú lórílẹ̀ bí wọ́n bá ti lọ sẹ́ríà anabi sallallahu alayhi wa sallam wọ́n ní wọ́n bẹ́tẹ̀lẹ̀ ní ìdàgbò bá kúló ẹni yóò wọ́n fi chíjì ẹ̀sìn rẹ̀ tó lóun ti pààrọ̀ rẹ̀ bí dẹ́sí ló fi ẹ̀sìn ẹlòmí lórí rẹ̀ ẹgbẹ̀mí rẹ̀ ìmọ̀ bùkọ́rí àwọn náà fi pàdé ìdí jáde látọ̀dọ̀ àtúnlẹ̀ nàbà sọ̀rọ̀ bí ọlọ́ọ̀kú níbi àdìpọ̀ kọ́kọ́ náà kẹ́jì ọmọ nìyẹn mùsùlùmí dálẹ̀ àyàtì kan nù mẹ́ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dẹ́gbọ́n pààrọ̀ ẹ̀sìn أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق العقل ومغاربه أستغفروه وأتوب إليه إنه الله الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام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 ìpinnu nǹkan tí ò ní jẹ́ kárí ẹ̀sẹ̀ láwùjọ àdúgbò tẹ̀ síkù yẹn òun náà ti kí ìyapa ọmọ ní àdìmú. lẹ́yìn àwọn ìjìyà ìtọ́nà ọba dẹ́dà ti gbé kalẹ̀ àti tó ti orí àwọn ànábì jáde sallallahu alaihi wasallam lórí àwọn ìyapa kan àwọn kan tó wà wọ́n pè ní àtàdéèrò àtàdéèrò yìí ìjìyà tó bá àbò lórí ẹsẹ̀ kan tó ṣe é gbé ìdí kejì àwa nínú ẹ̀ gẹ́gẹ́ bá ti kà nínú àyà àti àwọn àkàdé ti ta wá ẹ̀ kò dẹ̀ sí kẹsàn-án nínú ẹ̀ irú ẹni lọ́lọ́ sí nǹkan tí ò ń lówó dàbí gbọ́wé yẹn lápẹẹrẹ ní ọyá fọ́tí táwọn òní dínẹ́rù ẹnìkan wá gbé ten thousand bí wọ́n ti lò bí ẹ̀ ń òní bí wọ́n gbé ọmọ ènìyàn lọ́lẹ̀ wọ́n gbàdé nìyẹn padà jalè olùdókòjọ òfin ten thousand báyà five thousand náà lọ jẹ eléyìí náà ti jìyà lẹnu fẹẹ di aláṣẹ tí ó wòye di láwùjọ tí wọn fún ènìyàn tí ọlọ́pàá ti kà á lé o ẹgbẹ́ ẹ̀dẹ̀tẹ̀ ẹ̀kọ́ ẹnìkan lọ fẹ́ obìnrin tí ń ṣe rẹ̀ ṣùgbọ́n ibi tó ti fẹ́ yẹn kì í ṣe ara ibi tí àwọn obìnrin tí wọ́n ti máa ń fẹ́ wọn ló ti lọ fẹ́ irúfẹ́ ẹni yìí náà á ní jìyà ìgbẹ́ ìjìyà yẹn àwọn ẹni tó jẹ́ ẹni tó jẹ́ àwọn olùkọ́ àbójútó ẹ̀sìn láwùjọ bàbá ní ìlú aláṣẹ àwọn olùgbé ní àyẹ̀lá rẹ̀. ẹgbẹ́ ìdẹ̀jẹ̀ ẹ̀kọ́ ẹni tó lọ fẹ́ ìyàwó rẹ̀ láti fi tó sí yàgbẹ́ ìdíyẹsí wà lórí ẹ̀ abẹ́ ìdíyẹsí àwọn ẹni tó jẹ́ aláṣẹ alákòóso wọn ó gbé jí àfẹ́ nìyẹn nítorí pípé lásán òun la rí látọ̀dọ̀ àdáni sọ̀rọ̀ àdàtọ̀lá ọlọ́run

ìdú tóbìnrin tẹ̀wọ̀n fọ́rọ̀ ìbéèrè obìnrin ṣe ń gbàrẹ̀ àbí ọ̀sà rẹ̀ ọmọ akéwù dúnú ọlọ́pọ̀ ọ̀sà làwọn obìnrin láwẹ̀ ní wọn nírun ẹ bá ti ọ̀sà ànírun ni ẹlòmíì lè má ní òun ti nù wọn ọ̀nírun ni ìgbélé ìgbé tẹ́sọ́dé lóhùn ọ̀nírun àbí ọ̀nàwọ̀ láwẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹni sọ́jà láti àwọn mùsùlùmí sọ́jà lákòóso òun yóò wá jí àfẹ́niyà ayọ̀ ìtòsílẹ̀ wọn àyíbá àdàlà káfíwá ní àwọn àwòrán díẹ̀ nínú ìdíyà èyí tó já sí pé àwọn tí wọ́n ti aláṣẹ ni wọ́n gbé kalẹ̀ nígbà tó já sí pé ààrin irú ìjìyà inú àgbà ádá alámọ̀lá tuntun náà níbi tó ń lọ àtúnṣe nínú ẹ̀ ọ̀hún náà ní al-Islam bí pàǹtẹ̀jẹ́ bí rẹ̀ ní sí ta òrìṣà eré láwùjọ Islam níbi wọ́n ti ń lò fún ẹ̀sìn wọ́n ní kí gbogbo èrè yẹn ni. àyẹ̀bẹ̀ ẹ̀fọ́ ẹni tí ń ta àwọn jùjú piano àti àwọn bẹ̀bẹ̀ òjìdó gbogbo àwọn kan tí máa ń sọ ọ̀yẹ̀ tí ẹ fi máa fi ti bò kí àwọn òun ń tà ní wọn fẹ́ olóòlù yẹn ni wọ́n ti lò fi ẹ̀. abẹ́ni ti ń ta ìgò tó ń rọ ògógóró àdígbà àdíbì kan lọ lò lọ́ máa ń pọ́ sí sínú ẹ̀ nínú gbogbo ilé ìgbọ́n bá jẹ ni wọ́n ti lò fi ẹ̀. nínú ìjìyà ètò ti bá wọn aláṣẹ wọn lè máa lò nínú àpẹẹrẹ rẹ wọn lè lè àtàkẹyẹ àbí èèyàn pàtàkì kan tẹ ọ pé yóò sórí rẹ sí bí wọn tún lò ní àsìkò gé orí èrè yẹn fún bẹ́ẹ̀ tó dà kó fi dàbí igi lásán àbí kọtùlù nínú tìyà èyí tó já bí pé ẹ àwọn ẹni tó já láti ẹni pé kàrọ náà la tàgbéyìm òun ni kéèyàn ti gàrọ ọmọ gàrọ ọmọ náà ni owó tẹrẹ ibi ọya lọ sẹyẹ báyìí lọ sẹyẹ báyìí táwọn ìjọba bá ń gbà yẹn òun ń pè ni lọ lọ jí tá a nílò atọ́jú ẹ̀ níbi kan wọ́n ní wọ́n máa fi fẹ́ pẹ̀lú dàbí tù wọ́n bá fẹ́ afẹ́ǹtẹ̀ oníbi tí wọ́n ń sọ̀rọ̀ tí ó fi ṣe jẹ dáadáa òun á lọ jí nígbà yẹn irúfẹ́ ẹni yẹn tí wọ́n bá fún tọ́ba já pé one thousand ni wọ́n tà nígbà tí wọ́n bá fẹ́ dà two thousand ni wọ́n máa gbà ní ọwọ́ ẹnìyẹn bẹ́ẹ̀ náà ni ẹni tó já sí pé kó lè gbà ọyẹ kó fi wẹ́lọ̀ ni o kò jẹ́ fi wẹ́lọ̀ ibi wọ́n ti tó fi ẹ̀sìn ká àwọn bá kí ìmú ìlọ́pọ̀ méjì rẹ̀ òun náà ni yóò ti gbé ní ọ̀rọ̀ òun ni yóò mú wa bẹ́ẹ̀ náà lẹni tí ọyọkọyọ zaka bí wọ́n ti lò fihàn sí ọyọ zaka alájọ òfin tagbára tagbára gba zaka lọ́wọ́ ẹ̀ ọlọ́run ní ọlọ́run máa dá pọ̀ lórílẹ̀ pípọ̀ ilẹ̀ yóò fi máa gbádùn tí ọ máa dà wọ́n ẹ wà àwùjọ wa bíbá yìí àwọn yẹn ti lọ ta owó wọn wá ń ta ọtí bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì wọn á kó síta báyìí ó ti ń ṣe èkó nínú ilé wọn á kó síta wọn á wá mú ẹ̀sọ́ tọ́mí tí ẹ yọ kan wọ́n lè rán ẹlẹ́wọ̀n subhanallahi alazim àwọn èèyàn ní owó rẹpẹtẹ wò dẹ̀ ní ọjà káà lórí ẹ̀ bí wọ́n ti lò bí ẹ̀sìn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá gba zaka yẹn fẹ́ wọ́n wá gba ìlàjì nínú owó rẹ̀ lónìí bóyá ten billion lónìí ìjọba ọgbà òdìdí five billion nínú owó rẹ̀ lórí bọ́yẹ̀kọ́ yọ zaka òun ti yọ zaka fáwọn èèyàn bákan náà yọ mùsùlùmí náà ìbádọ́lá nínú ìdí àtàwọn alátẹ̀lé gbé kalẹ̀ ẹni ọba pààrọ̀ ẹ̀sìn wọ́n lè mú kó lórílẹ̀ o. abẹ́ni tí ń pèpè lọ síbi àdáda lẹ́nu ẹ̀sìn tálàsẹ̀ bá rí pé fóun ka kó lórílẹ̀ nígbà eléyìí ádáfì sílẹ̀ ẹlẹ́ yọ bẹ́ẹ̀ ti jẹ́yẹ́yẹ́ wọ́n mú kó lórílẹ̀. ayọ̀ alùpùpù náà ibà dàlá ẹ̀rí àwọn òfin àwọn ìdí ayé àríwé kan bá tó láwùjọ àwùjọ ń farabalẹ̀ àní rí ẹsẹ̀ mọ́ rárá àti bó tiẹ̀ dínkù ó ti rí jọjọ. اللهم أصلحنا وأصلح الرؤساء ووفقهم لتحكيم شرع الله في أرض الله لمنع الإكرام عن عباد الله اللهم ارفع عنا البلاء والوباء والربا والزنا وكل وسيء الأفكار يا رب العالمين يا أرحم الراحمين إلى صلاتكم ورحمة الله تعالى أكبر الله أكبر